UK Press TV. àbóyè bàbá o. ẹ̀gbọ́n ọ̀tọ́. ẹ ṣeun bàbá wa. ẹ jọ̀ọ́ àwa mọ̀ yín ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ ń rí nígbà àkọ́kọ́ ẹ jọ̀ọ́ tó bá sọ bí ṣe jẹ́ fún àwọn tó wò yín sà. orúkọ tèmi ni olóyè ifáyẹmí ẹlẹ́bùìbọn àràbà ohun ìlú òṣogbo. ẹ bàbá fún àwòkọ́ṣe àwọn tí ó fẹ́ wo àwòkọ́ṣe lára yín gẹ́gẹ́ bí babaláwo ẹ ǹjẹ́ ẹ lè sọ fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò iṣẹ́ awo bẹ́ẹ̀ ṣe kékeré yín bàbá. bí ìrìn àjò náà ṣe bẹ̀rẹ̀ ni pé èmi ò tí ì dáyé tí ifá ti sọ àsọtẹ́lẹ̀ pé ọmọkùnrin kan ń bọ̀ babaláwo ni ó jẹ́ ó sì lórúkọ rẹ̀ káàkiri ayé torí pé gbogbo àwọn tí wọ́n máa ń ṣe babaláwo kì í ṣe nǹkan téèyàn máa ń fi ẹ̀wù ẹ̀wù ṣe pé nǹkan ìlú náà ó máa ń wá látòkè ọ̀run bàbá mi babaláwo ni wọ́n ìyá mi ọlọ́yà ni wọ́n ilé wa ó jẹ́ ilé ìṣẹ̀ǹbáyé tí gbogbo àwọn nǹkan àjogúnbá ìgbà tó wà nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi tí bàbá mi ti kọ́ nípa nígbà tí ọ̀làjú dé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti bá ọ̀làjú lọ ìyá mi ni ìyàwó kékeré tí bàbá fẹ́ kọ́yìn ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ṣe òwò ọmọ wọ́n ti bí ọmọkùnrin kan àti obìnrin kéènì tó wáyé ìgbà tẹ́mi fẹ́ wáyé ọmọ ò tètè wá ìgbà míì tí wọ́n bá lóyún ó lè bàjẹ́ ìgbà míì kan bímọ kó kú wọ́n ṣe eléyìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún eléyìí ló wá mú wọn kí wọ́n máa ṣàyẹ̀wò wọ́n bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi egbòogi ṣùgbọ́n kò ṣiṣẹ́ àtọ́wájíjọ́ kan ni wọ́n dáfá ìfá wa sọ wípé kí wọ́n má lo oògùn kankan fún ìyá mi mọ́ wípé ọmọ tó ń bọ̀ ọmọkùnrin láti ọ̀dọ̀ Ọ̀ṣun ni ó ti wá wọ́n ní kí ìyá mi kó da gbogbo ohun egbòogi tó ń lò kó dání kó máa lọ mu àgbo ọ̀sán ọ̀rọ̀ ọ̀hún ọjọ́ márùn-ún márùn-ún ìyá mi máa ń lọ gbàgbó ọ̀sán ó ní ọ̀sán ló wá mu tí wọ́n fi lóyún mi eléyìí ló fà á tán fi ń pè mí ní ọ̀sùn dàgbò mi ọjọ́ kẹta ẹsẹ̀ ntayé tí wọ́n máa ń dá tọmọ tuntun bá wọlé ayé ifá tí wọ́n dá ló sọ mí ní ifá yẹmí tó bá yẹmí yóò yẹfá tó bá yẹfá yóò yẹmí gẹrẹrẹ ìrọ̀lẹ́ òun jẹ mọ́lẹ̀ bí mo ṣe ń jẹ́ ìfàyẹmí ọ̀ṣúndàgbò mi ẹlẹ́bùúbọ̀ ọmọ ọdún mẹ́rin ni wà tí bàbá mi ti ń kọ́ mi tó ti ṣí ọ̀pẹ̀lẹ̀ mo tún máa ń ṣí ọ̀pẹ̀lẹ̀ ifá láti kọ́ ẹ̀kọ́ ifá ṣùgbọ́n àgbà ti dé ojoojúmọ́ ni bàbá mi máa ń sọ pé a lè sọ pé yóò pẹ́ kó yá kì í sọ pé yóò yà kó pẹ́ wọ́n tún wá fi mí lé ẹni tí màá mọ gbé lọ́dọ̀ ẹ̀ tí àwọn bá lọ síbi àgbáre tó jẹ́ olúwo mi olóyè Fáníyì Àjàní ní òkè pópó ibẹ̀ ni mo tún ti gbé fún ọdún mẹ́wàá àti oṣù mẹ́fà kó tó di pé èmi náà wá dá dúró tí mo fi ń ṣe iṣẹ́ awo káàkiri ó sì jẹ́ nìyẹn. Hmm. ẹ ṣe bàbá ẹ jọ a rí i pé láyé tá a wà yìí àwọn babaláwo ti pọ̀ lóríṣiríṣi lóríṣiríṣi ẹ jọ àwọn èèyàn fẹ́ mọ báwọn gangan lèèyàn ṣe lè di babaláwo àti pé kí ni àwọn ẹ̀kọ́ téèyàn ní láti kọ́ láti lè di babaláwo bàbá. téèyàn bá fẹ́ di babaláwo yóò kẹ́kọ̀ọ́ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò lè kọ́ ẹ̀kọ́ báwa ṣe kọ́ mọ́ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò máa lọ gbé ní ọ̀dọ̀ olúwo rẹ̀ ọjọ́ márùn-ún márùn-ún yóò máa rán ifá ẹni tí ó bá kẹ́kọ̀ọ́ fá gbọ́dọ̀ ní iyè nínú tí ò bá ní iyè dáadáa kò ní lè jẹ́ babaláwo tó dáa tó bá di ọ̀run eléyìí tó bá kọ́ ẹsẹ̀ méjì tó bá dijọ́ kan ó gbọ́dọ̀ lè dá padà kó ràn padà tó bá ti mọ̀ wá tún kọ lómi téèyàn bá ń kọ́ ifá ní ọdún márùn márùn márùn ọdún ni ó fi kápọ́n alákọ̀ọ́kọ́ igba àádọ́ta àti mẹ́fà ní gbogbo odùfá tí bá ń kọ́ ní ọjọ́ márùn márùn tí ò bá pa ọjọ́ kan jẹ ó dọdún mẹ́ta kó lọ yóò tún padà tó máa kọ́ ẹsẹ̀ fún ọdún mẹ́ta ní ọdọọdún mẹ́fà ọdún kẹta tó kù ni ó fi máa kọ́ bá a ṣe ń rúbọ bá a ṣe ń gbàbọ bá a ṣe ń àwọn nǹkan tí ìṣòro tó bá dé báyìí obìnrin tí ò bá lóyún ifá tá a ṣe fún tí ò fi lóyún obìnrin tí ń bá àbíkú tí ò fi ní bá àbíkú mọ́ ẹni tí ń wá ọkọ ẹni tí ń wá ya gbogbo ìṣòro tí àwọn èèyàn máa ń kojú ifá tá à ń ṣe é ṣe tí yóò fi kó ń bẹ nítorí a máa kọ́ ewé láti lè da ewé mọ̀ ọ̀tọ̀ léwé egbó ọ̀tọ̀ léwé ọ̀dàn iye ewé tó wà nígbó náà ló wà lọ́dàn ó ní láti lè máa kọ kó dá wọn mọ̀ ewé eléyìí ni ewé ni ó sì mọ nǹkan tí a fi wọ́n ṣe ó láti gba ọdún mẹ́sàn-án ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ tí ó fi yege láti lè jẹ́ babaláwo gidi tá a fi lè dáyàn mọ̀ ní babaláwo gidi ni pé ẹni tó bá ṣe fá fún èèyàn tó bá jẹ́ ẹni tójú ń pọ́n tó ṣe fá fún un tójú ọ̀pọ̀ mọ́ tí pẹ̀lú rẹ̀ dẹ̀rọ̀ toríṣẹ́ rẹ̀ ṣe tọkàn rẹ̀ balẹ̀ obìnrin tí ń wọ́ ọmọ tí kò rọ́mọ bí tá a ṣe fá fún un tó bímọ ẹni tí bá dùkú tí ò bá dùkú mọ́ èyí ni à ń fi ń pèèyàn ní babaláwo ìṣe pé kéèyàn kàn máa fẹnu pitobo mo sọ pé òun ni kinní òun ni gbá òun làwo iṣẹ́ títún ayé ṣe ni iṣẹ́ babaláwo babaláwo tí ọ̀jà yé ó fọ́ lójú iṣẹ́ Olódùmarè ni wọ́n ń ṣe níbi ọ̀rọ̀ ẹ̀dá kọ̀ọ̀kan bá kù sí láti lè wá àtúnṣe sí iṣẹ́ babaláwo ni ẹ ṣeun bàbá ẹjọ́ ṣùgbọ́n a rí pé àwọn kan náà tún wà tó máa ní wọ́n tẹ ifá àbí wọ́n ṣe ifá kí á ní ìyàtọ̀ olúwa láàrin àwọn tó lọ tẹfá wọ́n gbà fúnra wọn yìí àti àwọn babaláwo tó ní ṣiṣẹ́ ṣe bàbá. gbogbo babaláwo náà ló gbọ́dọ̀ tẹfá ìyàtọ̀ wà láàrin ifá ṣíṣẹ́ àti ifá títẹ̀ ifá títẹ̀ òun ni ó parí gbogbo ẹ̀ ẹni tó bá ṣẹ́fá ó ó ó pilẹ̀ ni kò tí ì parí ẹ̀ tó bá ṣẹ́ ẹ wọ́n kàn ṣe nǹkan fún un pé kó máa rí nǹkan pè títí tí ó fi ṣetán láti wọ gbódùn láti tẹ̀fá ìgbà tó bá tẹ̀fá ló tó ló tó parí gbogbo ẹ̀ ifá títẹ̀ ń jẹ́ kéèyàn ó mọ àbáwáyé èèyàn ifá títẹ̀ ń jẹ́ kéèyàn ó mọ èèwọ̀ ifá títẹ̀ ń jẹ́ kéèyàn ó mọ irú nǹkan téèyàn wá sí láyé kìí ṣe babaláwo nìkan ló ń tẹ̀fá gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ àtọkùnrin àtobìnrin ló ní ẹ̀tọ́ láti tẹ̀fá láti mọ irú èèyàn kú wọn kí ni wọ́n wá sí láyé irú èèwọ̀ wo ni wọ́n gbọ́dọ̀ torí pé àìmọ̀ èèwọ̀ ó ń da ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàmú èèwọ̀ lè má jẹ́ kí ẹ̀mí èèyàn gùn èèwọ̀ lè fa kóbìnrin márùn wọn bí èèwọ̀ lè fa kóbìnrin máa bá dùkú èèwọ̀ lè fa kéèyàn má ní lọ síwájú èèyàn láti dá nǹkan téèyàn gbọ́dọ̀ jẹ nǹkan téèyàn irú aṣọ téèyàn gbọ́dọ̀ máa wọ̀ irú obìnrin tó yẹ kéèyàn ń fẹ́ irú obìnrin tó yẹ kéèyàn mọ̀ fẹ́ àìmọ̀ gbogbo nǹkan wọ̀nyí ó máa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ láti tẹ̀fá kí ilé ayé wọn lè bàa dáa. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ kí wàá ní àǹfààní pípé èèyàn lọ dá ifá lọ́dọ̀ babaláwo àti pé gan kí ni ipa wo ni àwọn babaláwo ń kó láwùjọ wa bàbá ipa tí babaláwo ń kó náà ni láti tún nǹkan tí ò bá sùn ṣe láti tún ayé ẹni tí ò sùn ṣe ẹni tó lọ dáfá ó fẹ́ gbọ́ ohùn olódùmarè ó fẹ́ wá ìtumọ̀ sí ìṣòro tó ń ní ìgbàkigbà téèyàn bá ti lọ dá ifá ó bá ẹlẹ́dàá ẹ̀ sọ̀rọ̀ ohun ẹnu olódùmarè sì nífá odù tó bá jáde ni ó sọ. So nǹkan tó lódùmarè fẹ́ kó nítọ̀hún ó ṣe ẹbọ tẹ́ bá ní kó tó bá ti rúbọ tó ṣètùtù tẹ́sí tó ṣe ájò tí ó máa lò fún òkè ìṣòro rẹ̀ yóò di pẹ̀tẹ́lẹ̀ ipa tí àwọn babaláwo ń kó nínú àwùjọ láti tún àwùjọ ṣe láti mú kí nǹkan ó bọ̀ sípò ayé tó fẹ́ fọ́ láti sopọ̀. ẹ ṣeun bàbá ẹjọ́ wa rí i pé ayé ti di ayé ọ̀làjú a sì wá rí i pé àwọn ìṣòro kọ̀ọ̀kan wà tí ó máa dojú kọ àwọn babaláwo láyé tàwa ẹjọ́ ṣe lè bá a fẹnu ba lára àwọn ìṣòro wọ̀nyí bàbá. ìṣòro tá a lè sọ pé ó ń kojú kojú ọ̀làjú náà lọ fún àpẹẹrẹ nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sọ pé ẹ má dàbá ẹ má gbọ́ tó sì jẹ́ pé kò jẹ́ kílẹ̀ ayé wọn ó dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà àwọn babaláwo máa ń lò tí ò sí nítòsí mọ́ pàápàá igbó àwọn ewé àwọn egbò egbò igi tá à ń lò torí pé wọ́n ti ń kọ́lé wọ́n ti ó jìnnà sílùú ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó ń ta kinní kan ò dá òmíì mọ̀ àwọn ìṣòro tó wà ń bẹ̀rù. ẹ ṣe bàbá